ṣẹ̀ka but we'll probably do it like ṣé mo bọ́ ṣe ń fọṣọ ọ̀yà. ṣé ìwọ mọ bọ́ ṣe ń fọṣọ. Ah, èmi ò mọ ẹ káàbọ̀ torí ètò ẹjọ́ wẹ́wẹ́ orúkọ mi jẹ́ Ọláyẹmí. dèmídà jẹ́ Ọláyẹmí ò fẹ́ kí n introduce. ó yá introduce rẹ̀ ojo ti bẹ̀rẹ̀ ó yá sọ sọ sọ. orúkọ mi lẹ́yìn jẹ́ Rasheed Ọládékan. ó tọ́jọ́ mẹ́ta o. ó tọ́jọ́ mẹ́ta tá a ti ríra wa. ee gẹ́gẹ́jì gẹ́gẹ́jì. à ń sọ̀rọ̀ kẹ́tọ́ à ń fi òyìnbó ṣé òyìnbó nàbó èdè Gẹ̀ẹ́sì àmì sọ̀rọ̀ bóyá ẹ mọ bọ́ ṣe ń fọṣọ. ṣé mọ bọ́ ṣe ń fọṣọ ṣọwọ́ lẹ fi ń fọṣọ àbí máṣíìnì lẹ fi ń fọṣọ. ní àwọn èèyàn mi prefer láti máa fọwọ́ fọṣọ bí yìí. òótọ́ ni náà pọ̀ èmi náà máa like hand washing lórí machine. ìyẹn náà dà ìyẹn náà dà ìyẹn náà dà. <laughs> èmi kàn máa dagun ẹ̀ síbẹ̀ ni màá wò. èmi náà. ẹni wọ́n tó bá jẹ́ bóyá bí mixed load or automatic I ní setting kan tó jẹ́ automatic lórí machine eh, That one just owó oh, for ẹn basic ní ọjọ́ pé ground ground works but èmi tèmi mo kàn máa da gbogbo ẹ̀sìn yà ṣe especially èyí tó bá jẹ́ mm. tó bá jẹ́ white mo mọ̀ ike òkè o ó ń lọ delicate ó ń lọ èyí tó ń lọ cotton. kò delicate ni white ni ọ̀tún torí kó jẹ́ white. no mo mean wike delicate by wike white eh. funfun eh, aṣọ funfun setting eh. funfun mo máa fún tó bá jẹ́ delicate kí ló máa ń pè ìwọ̀tẹ́lẹ̀ ìwọ̀tẹ́lẹ̀. Um, question. That's a religion question. Jọjọjọ. <laughs> Báwo ni wọ́n ṣe máa ń pè aṣọ torí mi dark light and white ni mo máa ń sábà ṣe so bẹ́ẹ̀ mi ṣe máa ń fọṣọ mi tó bá jẹ́ white white máa wà fúnra wọn or any colour tó eh, or any colour tó bá wà in the same spectrum okay. of white àmọ́ most of the time. o máa fọ white àti grey pọ̀ àti light grey. no no no tó bá jẹ́ light grey tó ní bó o lè mo lè fi sí i tó ní bó tí mo mọ̀ ike kò ní bó ah, rárá rárá mm-hmm. àmọ́ tó bá jẹ́ kí àwọn aṣọ um, tí mo kì í talking bo at all so mixture of all of them so okay mo mọ̀ ike àwọn èèyàn lè ṣe àmọ́ another one ni àwọn aṣọ ilé mi tí mo mọ̀ ike mi kì í wọ̀ síta talking mm. bo náà mm. màá wá ṣe màá dẹ̀ lọ màá dẹ̀ da gbogbo ẹ̀ síbẹ̀ ó yẹ ìfọra yín màá dẹ̀ fi ti dry so aṣọ white ló bá jẹ́ white mm-hmm. tó wá níbi design ńlá red láàrin báwo ló fẹ́ wọ̀ ah, àwọn èèyàn máa separate so okay tó wá jẹ́ yẹn ni aṣọ funfun nìkan mo máa fọ̀ tó bá jẹ́ kéèyí tí mo mọ̀ ike ó jẹ́ funfun tó dẹ̀ ní kọ́nà míì lára ẹ̀ mo mm. máa gbé yẹn separately màá wá ìgbà yẹn mo máa mix ẹ̀ pẹ̀lú light grey tó ní bó so èèyàn ní láti máa fọkọ lọ ṣe gbogbo kìíní eh, nǹkan tó ń pè ní adulting lélẹ̀ tó yọ lọ ah ọmọ mẹ́rin ó yẹ ó ti wà nílé ẹ̀kọ́ ní ìṣẹ́yà kó sórí ilẹ̀ ṣí kó máa gbà á. <laughs> ọmọ ṣó lọ naija december thirty december. ọmọ ohun mi lọ àmọ́ mo wà ní ọkọ̀ méjì tó kí ó dà kí ṣé kí n lọ àbí kí n má lọ ṣé kí n lọ àbí ṣé kí n má lọ ṣé kí n lọ so bí mo ṣe ṣe ni ẹ̀ní ìmúlò iṣẹ́ kí mo má lọ àmọ́ ní àtúwá lọ́la ṣe ah ó dà kí mi ní lọ. àti ẹ̀yìn dá. Ah, <laughs> tí bá ń tiẹ̀ wọn kọ́. àwọn àdàbùkù tíkẹ́ẹ̀tì mo ti bùkù ah. tíkẹ́ẹ̀tì tán. olówó lọ́rẹ́ mi sọ fún wọn. three days later bá pọ̀ pé ìyẹn lọ́mọ. ẹ̀là ó gbé fún ọ ó gbọ́ ọlá mi lè parọ́ like ọkọ mi ò sí bẹ́ẹ̀ ó wù mí lọ bákan bákan bákan kò sí bẹ́ẹ̀ like for like mi mọ mi mọ àṣejù rẹ mi mọ àṣejù describe rẹ ó wù mí lọ for one part pé àwọn ọ̀rẹ́ mi lọ hmm, àmọ́ kò torí pé mo ṣẹ̀ lọ ní hmm, hmm, July yẹn náà kò fi bẹ́ẹ̀ sí lọ́kùn ẹ̀ tọkàntọkàn bẹ́ẹ̀ yẹn lọ àbí. Ah, um, the same thing pẹ̀lú èmi àbọ̀tọ́rẹ́ mi ṣe tí community o mọ̀ ike ìwọ́n tiẹ̀ lọ book tó ké mo ah. mọra mi kò ń ṣe yẹn o ọmọ <laughs> situation wà tí mo lè bẹ́ àná lọ́dọ̀ àmọ́ mo mọra mi ibi tí mo ti ń ṣe ké lè mo like oh ní the same instance mo sọ pé ẹ eh, mo ń lọ Naija next thing mo sọ pé ah mo fẹ́ lọ Bali ah mo fẹ́ lọ Dubai ah ṣé kí n lọ South America eh, ọlọ èmi ẹ lọ́wọ́ sọ pé kí n wá commit lórí Nàìjíríà tí mi tí mo ti ń ṣe two minds. Yeah so uh, mo ṣì depend ẹ lè rí mi nàìjà tó wá rí lórí instagram tó ń flex kẹmọ eke mo lọ mo dé mo lọ ṣe kíni mo lọ party hard. èmi tí mo cancel ticket ẹ bá rí mi ẹ má judge mi o. ah ní george àjọ wà bẹ́ẹ̀ aya picture sẹkẹ a ojú àwọn ta rè àwọn èèyàn àwọn undependable. àwọn ticket canceller honestly honestly. yeah, man anyway ṣá ṣé o mọ̀ pé mo ti di ìyá ọlọ́mọ wẹ́wẹ́ ah mo láwọn plantains ni oh. mo láwọn plants àwa nìyẹn sọ fún wa àwọn ọmọ mélòó ló àwọn plant. ẹ jẹ́ ẹ̀ bẹ̀ tí wọ́n máa ń ṣe kàn ó ní orí wọn wájú wa ní méjì ẹ̀ ah, eh, nà not yet. si imagine ìyá ọlọ́mọ tí ìyá ọlọ́mọ tí ò fún fọmọ lórúkọ. ọmọ ọmọ oh. ah obìnrin kan báyìí wá ti máa ń lo YouTube hmm. ọmọ ẹ̀ for over a year ó bímọ kò kí ní ìmọ̀ lórúkọ wọn. ọmọ gangan àbọ̀ ọmọ gangan máa fi wọn tí a bá parí ẹ̀ tán oh. kò kò wọn ò tí ẹyọ kan wà tó ṣe bí probably a year and a half ọmọ yẹn ò tí lórúkọ no òun orúkọ ọmọ um, mo actually buy idea ó um, <laughs> mú orúkọ tó máa suit ẹ ọmọ ìkéngbà mi àwọn èèyàn mi lè máa sọ ọmọ wọn ní red car ní ìsinmi tó ká apple blackberry understand èmi ọmọ o <laughs> <laughs> àmọ́ ó fẹ́ orúkọ tó lè resonate pẹ̀lú àwọn ọmọ ẹ̀ which is fine but kò ń ṣe the same process mo choose pẹ̀lú àwọn plantish mi ah. àwọn ọmọ ọmọ yìí ìyá òye mi ò lè pa èmi náà so mi ti fún ọ lórúkọ. wọn wá lọ nọọsì kò ní lórúkọ. Ah, èmi ò mọ yẹn o ah, ah, a aṣọ ike baby ló ń pè. baby yeah, emoji baby like baby ló ń pè. baby one baby two. ah wàhálà wọn nìyẹn o. <laughs> Eh, but anyways ó work for one because wọ́n ṣe ní ìmọ̀ àwọn ọmọ tó ti Um, but yeah that's it. àwọn plébi mélòó lẹ ní o. Ah, àwa ni o sọ fún mi àti ah, ìṣèkó mọ. àwọn mélòó lẹ ní. dúró jọ má máa rush ni o mọ̀ you know, ah. inú ìyá ń dùn ní jàre ó dà pé mo ní ẹ̀yọ̀kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà eh. um, bá a eight more rántí méjì ń bẹ so eight in total Major, mm-hmm. yeah, money major. Okay. Um, so ẹ má rò wípé ó very questionable tẹ́ bá lọ sórí Instagram mi mo sẹ́ kí plant mom ma. ó questionable Giri, gan tẹ́ kí Li wani. wá ní ìsìn mo lè sẹ́ kí wọ́n ti dákú bẹ́ẹ̀ <laughs> tẹ́ kí mo ṣe report wọn immediately tí mo report wọn mo sẹ́ kí tọ́ wá bí yín da kẹ́ má grow mo ti fún yín láàyè kẹ́ jẹ́ kó rí yín pé nǹkan tí mo true African woman imagine. <laughs> tó yẹ àwọn kan máa ń kọrin fún plant wọn wọn ń pariwo wọn pé tó bá gbé wọn dá. àmọ́ mo ṣáà fún wọn bottled water mo máa ń feed wọn pẹ̀lú eh, ní ìsinmi tó lọ́wọ́ ẹ̀. dáadáa bújì. ah no ní ìsinmi tó fẹ́ step ẹ̀ up mo fẹ́ máa ṣe distilled water fún wọn. so yes mo sọ kí wọ́n prefer distilled water. Ah. so um, mo um, ní láti invest it sínú wọn and again it's one time a week so tí bá ṣe a whole probably two bottles or something mm. um, you know they'll be fine I'm alright at this moment mo ra thermostat sheet kan báyìí ó fẹ́ kí n mọ́ wà over wa water o ti gbọ́ yo o fẹ́ fẹ́ gbé wọn ta ni i swear so èmi tó ra plant fún cactus afún lórúkọ orúkọ wo kò kú mọ́ ah, wow báwo ló ṣe gẹ́ẹ̀tì orúkọ yẹn. ìgbà tá à ń ṣe research fún kọ́nà one of the podcasts mo. Eh, ṣe ti podcast oríkì eh, ṣe ṣe wọ́n ti gbọ́ ah ok ah, ẹ má wọrí ẹ má. ìgbà tí mo ṣe àgbẹ̀ lórí kò kú mọ́ one month went fine two months fine mm -hmm. three mo tún jáwé mo tún rí pé eh, aloe vera torí aloe cactus ni. báwo ló ṣe lè pa irú kìnìún mo kọ yọ ẹran kíni. how can you kill a plant mo sọ pé plant yẹn can never be killed it's one of the. ó lọ ó lọ wí tí sọ pé kò tí ì kú. kò tí ì kú. o eh, ah, gbọ́ orúkọ ẹni kò kú mọ́. ah o ṣe ṣe ṣe ah, ẹ̀rú bà mí. o ṣàyè ọkọ pé àṣé ah, aloe vera yìí ṣó ṣe wíwá èmi pa ọjọ́ tí mo kọ́kọ́ gbé wọlé mọ́mí ti kọ́kọ́ jáwé kan pé ah, a lè máa fẹ́ lè para i was like mom no tọ́ni actually yeah no that's not what it's there for it's a gift to me for my friend. Eh, not so that they utilize it. not for my mother to be creaming. Eh, but if you t- what's the point anyway carry on. anyway long story short ó ti kú. Eh, so mo kàn bẹ́ẹ̀ ní díẹ̀ kòkú mọ́ ti kú kòkú mọ́ ò bá ti gbé dúró tì mí <laughs> àbí kí ni. ṣé kò fi mi lẹ̀. ah tó bá jẹ́ kí o fún nígbà tí òun náà ti ké kó kun mọ́ ó ń bínú kí o fún kó kun mọ́ ó sẹ́ kí lórúkọ o nìyẹn ìṣègbè eh. orúkọ la ṣẹ̀ṣẹ̀ kí wọ́n á kún àmútó ká eh, o sọ ní dúró tì mí tó lè pè ní dúró ẹ eh, ọ̀rọ̀ tì mí ọtì mí ó lọ pè é kó kun mọ́ tá ló wà ṣe ké kó kun lọ́ máa pè mí kókù kókù tó gbọ́. <laughs> ó yẹ ó bínú sí ọ bí ẹsìn sí ẹ. ẹ ah! dẹ̀ tẹ́ ké kó kun mọ́ part two àbí. exactly. wow èmi gan gbé plan ṣe. kàkọ́kọ́ kú eléyòókù mọ́ màá sọ. <laughs> ọmọlọmọ yeah ọbẹ ṣe ṣe ẹyin plant mọ ma hmm, well done. ah kọ well done èmi gan lè sọ kí mo wà nínú líìgì yìí tẹ́kẹ́ mi iṣẹ́ bẹ̀rẹ̀ ní. Ah, one two three four mọ́kọ̀ wà bẹ́ẹ̀ lọ ni ìgbẹ́dọ̀ ọdún sókè kò sì tó wálẹ̀. má wọrin but hopefully next time gbogbo wọn sì máa okay èyí tí ìyẹn tó dàbí ké swiss swiss plant or swiss. ṣé mo make wọn gan. èmi mọ̀ ké peace lily nìyẹn. mi ò sí lily. Oh, oh lily, one bẹ ọmọ flower okay. yeah ọmọ bloom Like to January sí August there's one there's a eh, little one there ah mo ṣe mo sọ fún ẹ kékeré tó wá mo mo wo plant video mo lè ṣe ọmọ mọ́ǹtì náà ni eh. ah, plants mo are very um, <laughs> mo are very smart and independent yours I eh, have like. mo ti wo fíìmù mo ti gbàgbórúkọ ẹ tí àwọn plants yẹn ń pààyàn kiri yo mo ń ro nígbà kan tí mo láyé la ibi tí mo ti ṣe research mi kékeré àwọn plant yìí kọ bẹ̀rẹ̀ tí máa grow ká máa scare mi. ẹsẹ ọkọlẹ. ọlọ́ọ̀ kọ́tà wá sí mi ah! lọ́kọ̀ ni àwọn creepy crawly plant. ẹni kó máa sọ kókò wá bá ẹnu rí bẹ́ẹ̀ nìyí hello kàyí wọ́ra mi. no látàkì wọ́ra ìgbà tí a dé láti nàìjíríà peace that was the only first plant i had. Hmm. ó ń bínú sí mi ó dà sílẹ̀ ni eh, mo fún um, lómi tán wèrè spring up mo fẹ́ kí o ṣì eh, kí ni ṣàkíṣe bí ọ̀la ó ní lórí mo dé fún wa. wàá kí wọn náà bímọ tó fún lómi ẹ ṣó dáa mo fún lómi mo fún lómi dáadáa. o bọ́ o bọ́ wọlé ilé lọ sí náà jọ lọ́jọ́ ọlọ́jà yìí. kí ni tèmi oh, ọmọ ṣọfẹ́ ti máa gbé wọnú pléènì. ẹ wàá gbé abẹ́gì. wàá ní pé kọ́ fún ẹ ní car seat wàá ra àbí kọ́ọ̀tì. ká àwọn ọmọ ìjọba charge àwọn ọmọ ní ti mo eh. ka hotel reservation sọ pé children from three years old are considered as adults níbo. oh four one nine. i swear wọ́n sọ pé so eh. court and extra bed will be charged for imagine. court and extra bed. Eh, court ṣebí wọ́n sọ pé court ọpọlọ ṣebí ọmọdé ló máa ń lo court wọ́n sọ pé three years from above this is. three years from above. Uh, is adults uh, wow. in the hotel premises is adults okay. yours. àgbà yóò sọ pé ọmọ i think ọmọ ọdún méjì ọmọ tó bá ti kọjá ọmọ ọdún méjì wọ́n máa sanwó flight. same thing that's mad. very rude. ẹ̀yin tó bá fẹ́ if you need a reason to not be more <laughs> i want to you know no take time if you need a reason kẹ́ pj yín so that ẹ̀yin àtọmọ yín ẹ ní láti máa ṣe yẹ lè ra pj ṣé wọn understand so kẹ́ bímọ ẹ ẹ bímọ rẹpẹtẹ. kíni kíni lè sọ. mo sọ ni o sẹ ké ẹ nà o sẹ ké kọ́ ní reason láti má bímọ ẹ tó wá ń ṣiṣẹ́ kárakára náà. abeg abeg please save your coins live your life. Eh? when you are ready, ready, ahead. eh, eh go and be burning forward. Yo, right Hey, man, there's a strap up, get me. I strap up. Yeah. Ọ̀la sọ̀rọ̀ ọmọ mẹ́fà ní ìsinmi mọ́ ní tí. Ìwọ́n tó ti bọ́ ọmọ méjì already. Ọmọ oh, méjì sọ̀rọ̀ yẹn, mo ti gbàgbé. Eh, anyway hmm. ṣá ṣe gbogbo yín wà ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ dàgbà àmì o àṣẹ o àṣẹ o náà kò sì ẹ̀sìn kankan nínú tó máa bí ẹ̀ fúrùtù fún ẹ pẹ̀lẹ́. ó ṣe é ṣe báyìí mo máa lọ ra tarudo ní ìsìn eh. a máa tẹ́ra mo lè fi ṣata. ẹ eh, yẹn ti ẹwà useful hmm. Hmm, àwọn kùkọ́mbà àbí ah, ó ní ọkùn kan oh my gosh ó ní ọkùn mi kan mi ní dárúkọ wọn. má dárúkọ wọn á bínú. aṣọ àwọn aṣọ ló wà sọ pé ó oh, ẹ eh, school ọtí ṣiṣẹ́ nínú cafeteria nígbà mm-hmm. yẹn anyway wọ́n sọ fún mọ́ni pé ah Eh, gbogbo àwọn ọmọ yẹn àwọn ìwé yẹn wọ́n mà láìkì kíní kíkàǹbà yẹn. kíkàǹbà ò kiri kíkàǹbà ò wọ́n mà láìkì wọ́n mi kọ́ wọn pé ah, kíkàǹbà ò inú ìṣiṣẹ́ school kí ló ń jẹ́ kíkàǹbà ò àbí nǹkan tuntun tó ṣẹ̀ gbé wọlé ni ó ṣàn lọ sọ ọ ṣàn sọ ìgbà tó wáyà wọ́n wọlé ah Mustapha mo ti dárúkọ wọn. ah ṣé o ra iye blip ẹ. ṣé kò ń ṣe kùkùmbà i was like mọ́mí ẹ̀yin gan-an tẹ́ ń kùkùmbà gan-an it's cucumber you get me. <laughs> mo rántí ìgbà tí à ń sọ fọ́ọ̀rẹ́ wa kan gbà kan báyìí mi mo kàn sọ sentence ni mo salmon mo kì í pronounce ṣé ẹ̀lì ni àbí ẹ̀lì mo sọ pé salmon ni o sọ pé ó mọ̀ mo sọ pé sorry repeat mo sọ pé sal mo sọ pé salmon mo sọ pé náà mo sọ pé mo sọ pé ó rẹ́rìn mo sọ pé salmon pronounce mo sọ salmon mo sọ pé ok ó bọ́ sí mi lẹ́nu náà ni salmon là ń pronounce yẹ. ta ló pronounce ẹ̀lì ṣé wọn ló pronounce ẹ̀lì àbúrò ló kí tó máa ti máa bú ìbí mọ̀ ní ìsinmi ti feel confused. Eh. <laughs> pressure. on top. <laughs> Oh ọmọ na english is ah mi like it. na ata ló even sọ pé kí english jẹ́ national language gan-an àwọn àwọn èèyàn tó ṣe kí ilé wọn ò gbé wọn ah, jẹ àmọ́ anyway ṣá jẹmá jama. ká má débẹ̀ ká má débẹ̀ ká má débẹ̀ black history month láwa yìí o òótọ́ nínú o yẹ ká lè máa ṣe. sórí kí interview pẹ̀lú bọ̀bọ̀ ó dà pé curate ni ìmọ̀ kan tó ṣe ó dà pé ó ṣiṣẹ́ ní british history museum ọwọ́ dúdú kan wá béèrè lọ́wọ́ pé gbogbo àwọn um, statues Edo Edo statues pé oh! kọ́ return kọ́ dá padà mm. pé ṣé ṣé vision wà fún un wọ́n yàn sọ pé no pé òun ò believe nínú pé bọ́ ṣe kọ́ criticize kọ́ lo um, the what's the, the morals of today to judge the actions of the past. orin yín ó pè. pé ó ti wà bíbá sí pé àwọn wà happy káwọn tó ní kọ́ wá wò kọ́ wá visit first of all ọ̀ ní visa láti wọlé that's first of all but àwọn nàìjíríà náà eh, mi ò wẹ́yà nàìjíríà ní wẹ́yà ghana mi ìṣàrọ̀ sí àwọn yẹn náà sọ pé àwọn ọ̀nà máa ń di pé káwọn ní pé ownership jẹ́ ownership jẹ́ tiwọn hmm. káwọn lè náà wá visit àbí àbí wọ́n dẹ̀ sọ pé ó wà happy láti share pẹ̀lú wọn. orin yín ò pé orin wọn ti gbálẹ̀. ẹ̀yin tẹ́ jí nǹkan tẹ́ àdúrótì eh. pé ẹ jí nǹkan ẹ máa fẹ́ dá padà mọ̀nàfọ́gá ni respectfully. on top hmm. ó fọ́nì bó ṣe mention nìyẹn tẹ́kí mo um, ní weekend yìí mo jáde mo lọ mo find ara mi ní national history museum mi mo bí ibi tí mo ti ṣàrìnkà ń jábàdà hmm. tí mo kàn ń mo kàn ń mo kàn ń wow mo mà débì hmm, so. Yeah ah morning girl. anyways um, back on topic mm. mo rántí pé um, Chimamanda mm. um, ó lọ sí ó ṣí Humboldt she was a, she ó keynote speaker at the okay. Humboldt Forum in Germany okay. so tẹ́ ẹ̀ bá ti gbọ́ kẹ́ lọ gbọ́ it's actually ó oh, wà very moving bó ṣe sọ̀rọ̀ mm. ó dà anyway ṣá bó ṣe sọ ó sọ pé um, ta ló make wọn ní gatekeeper so mo máa fún yín ní overview of it so kẹ́ lọ gbọ́ fúnra yín ta ló fún wọn ta ló fi wọn jọ dẹ láti lórí àwọn nǹkan tẹ lọ mú ó sọ pé tó bá jẹ́ pé àwọn èèyàn Germany wíkẹ́ amú nǹkan Germany hmm. ṣé mo nífẹ̀ẹ́ kan padà and in the first place a ní ever ní opportunity láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ hmm. so clayton ṣe wá fi wíkẹ́ yìí ní natural gatekeeper Mm. ẹ̀yin ni ọdẹ tẹ máa fi máa máa decide wípé ó yẹ kẹ́ dá nǹkan yí padà tó ké ehm, infrastructure ta ní ní nàìjíríà kò tó láti fi sọ ẹ. tábà fẹ́ bàjẹ́ fúnra wa gan àwa la àìtọ́ eh. wa ni tábà fẹ́ bàjẹ́ tábà fẹ́ eh. pé òkè ní àṣemọ́ káfọ́kẹ́ ọ̀ àwa la ní ráìtì. thing um, recently ṣe nu week abi late last week mo wá rí ike àwọn german government mo lọ mm. sí mo lọ sí benin o ike àwọn mm. um, eléyìí is about the Bini statue yeah. and all of that mo lọ sí palace ọba gangan mo sọ pé wọ́n fẹ́ kọ́ museum síbẹ̀ so that mo lè fún mo lè dá padà síbẹ̀ mm. so mo fi síbẹ̀ ni so that ó lè dàbí kí okay mo ti reach middle ground so obviously mm. story tó máa ma hold yẹn táwọn èèyàn máa ma wò because everybody fẹ́ nǹkan wọn padà because kò ta ló sọ yín di gatekeeper tó bá jẹ́ kí àbí rashid ṣe sọ tó bá jẹ́ kí àwa la nìkan afẹ́ bàjẹ́ ẹ ṣáà fún wa ní nǹkan wa tó ké àwa gan lè ever ṣe kí nǹkan yín àwa náà fẹ́ keep ẹ̀ tó ké àlè ever nírú opportunity àbí rashid ṣe sọ um, ta ló ń bá sọ̀rọ̀ tó ń sọ pé ṣebí mi ló ń bá mú àbí bàjẹ́. ẹ wà ń bì ni má bínú jà mú àìní flow ah. àwọn tó ń gbọ́ kíni òmò rí. <laughs> ẹ má bínú ẹ eh. ẹyin èèyàn wa ẹyin èèyàn wa ẹ má bínú ẹ má bínú àmọ́ bó um, bọ̀bọ̀ ní British Museum ó ń sọ̀rọ̀ láti um, àyè tó ní ọgbọ́n speaking out of ignorance hmm. um, yeah that's it. àwọn kan máa ní wọ́n máa ní mentality ẹ̀ pé nǹkan téèyàn bá rí gbà ní ṣé ojú ogun náà pé. Hmm, àwọn lọ́ni àwọn lọ́ni àmọ́ mọ̀ ọ̀gbà different. which is is is is a point is a point you went ẹ̀yin méjèèjì ẹja you went to war but, and you out of the loads of the time. but disadvantage torí kí àwọn kí ni kí ni inú ẹ fi ogún ojú ogún ojú ẹ eh, ogún lẹ̀ kò sí ìyẹn bẹ́ẹ̀. ilé ìyàtọ̀ ó yàtọ̀ ni ó yàtọ̀ it's just like saying wike ẹ fẹ́ teach um, story of um, ọmọ um, gbogbo history òṣìwọ̀n Columbus tó go around mm. the world àmọ́ ẹ fẹ́ teach school nípa slavery mo gbọ́ ike wales kan ti actually implement kí wọ́n máa bẹ̀rẹ̀ sí máa ó máa uh, as part of the curriculum which is actually very important okay. um, but anyway ṣá guys ẹ sọ fún wa ní ẹ̀yin èèyàn wa ẹ sọ fún wa ní nǹkan tẹ́ ro um, kàdé ní ma ní àwọn conversations yìí ní sálẹ̀ but anyway ṣá. cool a ti máa ríra wọn ẹ ṣé gidi gan o. ó tó mẹ́ta tá a eh. ti ríra wa. àjọpọ̀ sí kiri.